ọgọ́rùn-ún ọdún sẹ́yìn a ti ṣagbára pípọ̀ fún ìlọsíwájú láti bá oríṣiríṣi àìsàn jà látàsìkò díẹ̀ sẹ́yìn àìsàn míì kan dàyàn láàmú pípọ̀ orúkọ rẹ̀ ni AIDS. àti ní abẹ́rẹ́ kan tá fi bá àrùn yìí jà tàbí ọ̀nà míì fi wò ó sàn ṣùgbọ́n ọ̀nà wà kéékèèké tá fi dáàbòbò ara wa láti dáàbòbò gẹ́gẹ́ bí ẹ lè rí nínú ìtàn tí mo fẹ́ pa ìtàn mi lọ tètè lọ já sórí nǹkan tójú lásán kò lè rí nǹkan yìí tí microscope nìkan lè fi hàn ènìyàn ayé àwọn àìsàn ní ayé àrùn jẹ́jẹ́ bí ayé ẹ̀dá àwọn àìsàn tàbí àwọn kòkòrò pa ní abúlé tiwọn náà. ìtàn wa ṣẹlẹ̀ nínú abúlé tá à ń pè ní abúlé amódì. kúrò níbẹ̀ ẹlẹ́ṣẹ̀. àrùn tó lágbára jù ní ẹbí ikọ́ fèrè àwọn ẹbí àrùn ìrọ́pá ìgbóná ilẹ̀ ibà àtọ̀sí àwọn STI pẹ̀lú àrùn ìbálòpọ̀ gbogbo wọn wà nínú abúlé náà. pẹ̀lú ìgbẹ́ gbùrù. ọ̀pọ̀lọpọ̀ àgbákò ló kó àwa àrùn ní abúlé wa ní àwọn ọdún tó kọjá lọ. èyí tó gbajúmọ̀ jù àrùn ilẹ̀ tútù ti parẹ́. ọ̀nà àbáyọ fi rí abẹ́rẹ́ pa àrùn pípọ̀ gẹ́gẹ́ bí àrùn ìrọ̀pá. ní ṣókí kò sí ìrètí mọ́ títí dijọ́ kan tí àlejò kan wá bá olórí abúlé wa sọ̀rọ̀. ẹ̀yin ènìyàn mi pàtàkì ọ̀wọ́n jùlọ ará abúlé káàbọ̀ adáríjì mi díẹ̀. ó dáa ẹ káàbọ̀ sínú àgbàlá ọ̀gá ikọ̀ fèrè tó ń jẹ jàǹbá pípọ̀ nínú abúlé àmọ́ni. ẹ̀yin èèyàn mi ará abúlé àmọ́dí o ṣé ẹ jí dáadáa a wá síbi láti wá sọ̀rọ̀ nípa àwọn ọ̀nà tí ẹ̀dá fẹ́ fi bá wa jagun nítorí wípé ó múra ogun gan ni láti bá wa jà láti fi pa wá rẹ́ tán àwọn ẹ̀dá wọn ń sa agbára wọ́n ń wá ọ̀nà àbáyọ láti fi pa wá rẹ́ ṣùgbọ́n ẹ fọkànbalẹ̀ dáadáa ìbànújẹ́ yín ti fẹ́ dópin láìpẹ́ yìí ẹ̀yin ará abúlé àmọ́dí inú mi dùn púpọ̀ jù mo sì ní àṣẹ láti fi aláburú ènìyàn jàǹbá olúwa wa <laughs> láti fi hàn yín dáadáa olúwa wa. ẹ kú kálẹ̀ ọ̀rẹ́ mo wá láti wá fi gbogbo agbára mi sí ìka ọwọ́ yín gbogbo ọmọ ẹ̀dá ló jìyà gidi fún gbogbo àwọn nǹkan tí wọ́n ń ṣe fún wa. olówó èdè gbogbo nǹkan tẹ̀ sọ ṣe bọ̀ ṣùgbọ́n lẹ́kọ̀ ìwé la lè lò ẹ̀kọ́ yín le gan ni ènìyàn ti ń kú lẹ́tọ̀wọ́ ìrọ̀pá wọn kò mọ́. àrùn ìrọ̀pá ìbànújẹ́ àti ìbẹ̀rù rẹ̀ ó yé mi sí ṣùgbọ́n àti súnmọ́ òpin kí n tó ṣàlàyé gbogbo nǹkan fún yín mò ń bẹ àrùn ìbálòpọ̀ kó ràn mí lọ́wọ́. àwọn pọ̀ fi ṣe àwọn nǹkan burúkú. ẹ gbàdá ní. ọ̀nà tí mo máa ń gbà fi ṣe nǹkan fún ènìyàn ní ká bẹ̀rẹ̀ láti àwọn ọ̀nà mi tó wà lórí ilẹ̀ ọmọ ẹ̀dá. mo máa ń gba inú ẹ̀jẹ̀ mo tún ń gba inú ọ̀nà ìbálòpọ̀ aláboyún máa ń kóra ọmọ tó wà nínú rẹ̀ ọ̀nà tí ẹ̀jẹ̀ rẹ̀ kí ẹ̀jẹ̀ ẹlòmíì papọ̀ máa ẹ̀jẹ̀ ó ní aids ẹni ànísìmọ́ ṣí ọ̀nà fún mi gba oríṣiríṣi àwọn nǹkan tí wọ́n máa ń lò gẹ́gẹ́ bí ìfarungbọ̀n abẹ́rẹ́ tàbí ọ̀bẹ tàbí àìsàn ibà. olúwa wa aids ǹjẹ́ ọ̀rẹ́ mi ẹ̀fọn lè ṣe ìrànlọ́wọ́ fún yín láti wọlé sí ara ọmọ ẹ̀dá ènìyàn. àìsàn ibà mo dúpẹ́ lọ́wọ́ yín ṣùgbọ́n ó ṣàánú wípé ọmọ ẹ̀dá ènìyàn kò lè kó àrùn aids lára ẹ̀jẹ̀ ẹ̀fọn bẹ́ẹ̀ ni mo tún máa ń gba ọ̀nà ìbálòpọ̀ tí ènìyàn bá ṣe ìbálòpọ̀ láì dáàbòbò ara rẹ̀ pẹ̀lú oní aids ó ń fún mi láyè láti wọlé sí lára mo lè gbọ́kànlé yín wa aids ọ̀rọ̀ yín dùn ún gbọ́ ṣùgbọ́n a ò rí nǹkan tuntun kan ẹ bá ti wọlé sí ènìyàn lára kí ni ẹ máa ń ṣe. ọmọ ẹ̀dá ní ohun tí ń gbé ogun ti àìsàn lára nǹkan wà nínú ẹ̀jẹ̀ tí wọ́n ṣiṣẹ́ gẹ́gẹ́ bí sọ́jà tí àwọn kòkòrò bá wọnú ẹ̀jẹ̀ àwọn sọ́jà yìí máa ń pa wọ́n tí àwọn sọ́jà yìí kò bá sí mọ́ àwọn kòkòrò àrùn wọ́n tètè ń kápá ènìyàn. alákòóbá gidi ni àwọn sọ́jà yìí lẹ́yìn wa àgbà náà ẹ tẹ̀lé mi láti lọ gba ènìyàn láàmú títí dọ̀dọ̀ ikú wa wọ́n wá ní pé aids tún pa ẹnì kan àṣé ẹ̀yin lẹ jẹ lórí gbogbo wọn. aids olúwa wa ọmọ ẹ̀dá tó ṣe bí òun gbájú gbogbo nǹkan lọ ṣé kò tí ì rí nǹkan tó lè dá irú ró. ọ̀nà kan ṣoṣo mo ní ọ̀nà kan ṣoṣo láti yẹra fún mi ní kẹ́ ṣọ́ra láti yẹra fún mi. ẹ má lo nǹkan tí ń wuni lára tí ẹ lòmí ti lò tí wọ́n ọ̀sìn tá a bá ní ìbálòpọ̀ ká ṣe pẹ̀lú ènìyàn kan ṣoṣo tàbí ká lo gọbi àjàlá ní gbogbo ìgbà. ǹjẹ́ o mu ẹ̀dá ènìyàn lè ṣe àkíyèsí lórí àwọn òfin kéékèèké wọ̀nyí. rárá ẹ̀yin ará ìlú àmọ́dí mo fẹ́ kí gbogbo nǹkan tá a sọ kó gbé àárín wa níbí ká pa ẹnu mọ́. ẹ̀yin ọmọ ìyá kí oníkálukú dúró ní ààyè rẹ̀ kòkòrò ìgbẹ́ gbúrú yóò máa wá fún yín lábọ̀ lẹ́yìn náà àwa jẹlẹ́rìí wọn. mo fẹ́ máa lọ mo ní àwọn iṣẹ́ tí ń dúró dè èmi pẹ̀lú yín tá ti jọ lọ́gán ní ìpàdé àwọn àìsàn burúkú wọ̀nyí ó dá mi lójú pé ẹ̀mọ̀ nǹkan tẹ̀sẹ̀ láti yẹra fún àìsàn aids ẹ jẹ́ kí ìròyìn yìí lọ káàkiri láàrin àwọn ọ̀rẹ́ ẹbí yín kí wọ́n lè fi yẹra fún àrùn aids yìí kẹran ẹni tó kó àìsàn náà lọ́wọ́ gbogbo wa lápapọ̀ á jẹ lórí aids ta ló gbọ́n jùlọ àwa ni tàbí kòkòrò àrùn aids a ju aids lọ.